the question series. We are talking on bid'ah. You talked about the causes, the you talked about the causes and some other things about it, but you did not talk how we can avoid or stop bid'ah. That was the, the morning lecture. Alhamdulillah, salatu salam ala rasulullah wa ba'd. It is easy to stop bid'ah, once you know that there is no text backing whatever act of worship that you are doing. So you stop it, you do that that has text. Anything that doesn't have text, as far as the, uh, the worship, acts of worship are concerned, you don't do them. This is the way to avoid bid'ah. But it's difficult for people who have been engrossed in it to leave bid'ah. they continue to justify to justify that you are doing this in order to draw near Allah, you are doing this in order to get this, you are doing this. But those who are really serious about the deen, once they know that there is no text saying this thing, even if they've been doing it for the past 20, 30, 50 years, they are ready to abandon it. So it is easy to abandon bid'ah for those who are serious, but for those who are engrossed in it, and you know there are people of ahwa, people of whims and caprices, they will not abandon bid'ah except uh, Allah subhanahu wa ta'ala save them. Wallahu alam. Please, can a Muslim get involved in drama production, especially one that is Islamic? There's nothing like Islamic drama. There's nothing like Islamic drama. When you say drama, you are trying to dramatize something. For instance, somebody is trying to dramatize the history of the Prophet sallallahu alaihi wasallam. If you want to dramatize that history, that means somebody will have to act as Abu Bakr, somebody will have to act, act as uh, Umar, somebody will act as uh, Uthman, somebody will act as uh, Hamza, somebody will act as uh, Abu Lahab, somebody will act as Abu Jahl somebody will act as a, you know, Umayyah. So a Muslim will have to portray himself as a kafir, and a Muslim will be ready, for instance, to say all those things that a kafir said concerning the Prophet sallallahu alaihi wasallam. Maybe uh, uh, Abu Lahab was saying, "I have a jamaatana ya Muhammad. Is it because of this that you have gathered also Muhammad? Tabban lak, woe to you." Now a Muslim will also say, "Okay." this is because this is the, the reason why you have gathered us, Tabbalak. And he will present himself as, he, as if he's Abu Lahab, as if he's uh, Abu Jal. So it does not befit a Muslim to present himself as a kafir. You will now be saying, uh, you will be uh, behaving as if it's a kafir that is talking. Then this is different from you quoting a kafir that a kafir said so and so. You are quoting now. It's not like You are acting all the evil thing that the kafir said concerning you are ready. You are saying that if you are a kafir. Now, going to Abu Bakr or going to Umar, a Muslim now portray himself as Umar radiallahu anhu. So are you of that piety? That you say I'm Umar. So in that case, it is wrong. That's why what is known as the, the message is not sanctioned by the scholars. So coupled with the fact that there will be alterations, they acted in what they have acted, some things that are not authentic, but they consider them to be authentic. They now acted that way. Now I'm going to other dramas apart from what is uh, maybe the history of Islam or so. Now, for instance, now you want to dramatize what happened in uh, Oshogbo or so. Maybe there was a woman who uncovered her hair Eh? There was a woman who was provocatively dressed. So for you to, you know, dramatize that, that means a Muslim will have to dress the way that woman is dressed or was dressed. Maybe they were, maybe they were making use of this, uh, uh, what's it called? All this uh, incantation or so. You, you also do it. You, and you'll be presenting yourself saying what you are dramatizing what happened in one year. So if what you want to do has to do with maybe a woman that is uh, dressed in trousers, you have to dress in trousers because you have to present it in that way. So if you look at it, you see there's nothing like Islamic drama. There's nothing like Islamic drama because if you want to do it, you want to dramatize what happened. That means you have to be like those people. A, a sister will not be in in hijab. Eh? and wanting to dramatize what happened in uh, maybe Oshogbo or so, maybe one uh, Yolosha and things like that with your hijab. You see that you you do you you, you, you dress like the way Yolosha would dress, which is against the teachings of Islam, or you dress the way you are supposed to dress, then you are now presenting yourself as Yolosha. Things like that. So you see, there is nothing like Islamic uh, drama at all. So Islam prefers telling story. If you want to do anything, it must be something that is what reality that you are teaching people. For instance, now we are doing organizing lecture now. This is what this is okay. Because somebody to pray to to to to show to us how to pray, how to perform arch. all these are okay. But something happened, you want to dramatize it. There is no room for that in Islam. So what you can use in teaching people is what is in line with Islam. Allahu alam. There is this issue of some people being walid. That when such people die and were buried, something like moon arises from their grave. I think the moon is light, like, uh, flashes of light and the light please let us know about this. Well, this is simple. Abu Bakr who died. Nothing of such happened in his grave. Umar died. Nothing of such happened in his grave. Ali died. Nothing of such was reported. Imam Malik died. Nothing of such was reported. Abu Hanifa, Imam Shafi, Ibn Taymiyyah, Al-Albani, Ibn Baz, Ibn Usaymin. All these people died. These are great scholars of Al-Islam. These are great people in Islam. We never heard of such thing. So if somebody now dies, if such a thing happens, maybe light comes out of his, uh, his grave. Of what benefit is that to us? What matters to Allah subhanahu wa ta'ala is righteous deeds. The righteous deeds of that person and not one light coming out. Like uh, this, uh, this tsunami. I don't know if some of us have uh, seen it He said when uh, the governor Lawal died, this thing came out. Of what benefit is that to us? It could have been a camera flash made by somebody, and the people were fooled into thinking it is what Imale that came out of the. So how do we know? How are we sure? Even if it happens, of what importance is that to us? So a Muslim does not rely on all these. Uh, miracles. What matters is what one does. Is it in line with Islam or not? Wallahu alam. Please, maybe I may expatiate on that. I think it normally happens among the the wali, awliya in quotes, okay. and I've heard so much of it from down from Ilorin and the like that if the person dies a wali, so to say, the grave will be emptied and um, there will be a kind of ascension of either the body or but there will be sparkles of light and light and that shows it they use it to uh, justify. to justify or to indicate the person's wilaya the person's being uh, saintly i don't know you must i want to believe you would have heard some of yes that's what i've just uh, commented on it doesn't if if it means that one who's uh, whose grave brings out this light is the wali. The one whose, whose grave does not bring this light was he. Eh? It's not a wali. Eh? So, <laughs> so that's why I said Abu Bakr, Umar, Usman, Ali. This light coming from grave was not reported to have happened concerning them. So who are they? Are they awliya or not? if you say they are not awliya or their wilaya is not as strong as that of uh, Governor Lawal because light came from came out of his own grave but light did not come out of uh, Abu Bakr's grave then that statement is a kufu to say one person is better than Abu Bakr when Allah subhanahu wa ta'ala says al وَالصَّابِقُونَ al مِنَ wal ansar wal تَبَعُوا بإحسان رضي الله عنه the foreigners among the immigrants and the helpers Allah says and those who follow them in good Allah is pleased with them so for you to not say one wali in Ilani or in Oshogbo or in uh, anywhere because light came out of his grave is better than Abu Bakr who light did not come out from his uh, come out of, of his grave then that would be a stupid uh, statement So that's why we say we do not really emphasize all this light coming out of grave. So and that could have been the handiwork of one cam cameraman, eh? in order to deceive a lot of people, in order to silence the enemies of uh, Governor Lawal, for instance. Or if it happened, that doesn't really mean anything in the deen. Wallahu alam. Someone asked about that is it good for a pious Muslim to attend, they mentioned the particular group's name, but I wouldn't mention the name. So we are not here to discuss any group, but to attend night vigil. There is nothing like night vigil tahajjud in Islam. Night vigil, 10 years back, 15 years back, 20 years back, Have you, did you hear something like that? Eh? Over seven years back, how, how, uh, when when do we start or do we start attending night vigil? When? It was when the Muslims they claimed that the children of Islam are being taken to churches. So based on that, they will do night vigil in churches. So let us introduce night vigil. This is the bidah that we are talking about. They will say, ah, but, but, but. But this thing is enough that in the past 15 years I was nothing like that. And this is an act of ibadah that nobody has the right to introduce or to institute except Allah subhanahu wa ta'ala. So, night vigil, the way it is being practiced now, does not have basis in Islam. But for one to do night vigil, as in to wake up, observe nafila in his house or her house, this is recommended but for us to now fix a time or a period let us gather let us meet at every thursday of the month to do one special nafila let us meet every uh, sunday sunday to do one special adkar this is bid'ah because the prophet sallallahu alaihi wasallam and his companions will not gather in this way wallahu alam There is this question. Salaam alaikum. Please, are you saying that courtship or dating is not allowed in Islam? Is it that a Muslim sister will just be given to a brother without knowing each other before? <laughs> now, this question I think is a simple question to answer in that our our mothers, our fathers, they got married. How did they get married? Did they get married through this type of courtship that a lot of us are engaged in? In the past, between a woman or a, a lady and a, a brother, sorry, a boy, so to say, going about used to be frowned at seriously but because of the Western mentality that came to our country, that's how they would be in the West. You know, for instance, in America, there's something called age of consent. Age of consent, that is age when a, a, a, a girl is slept with. When a girl is had, uh, that, that somebody has sexual intercourse with her, the government will not say anything concerning that as long as she has willingly accepted that. Not that the boy forces her to do that. If she willingly accepts that, now if I ask you, do you know the age of consent? Huh? What age? Huh? Age twelve. Age twelve. That is, in, in, yes, in some states in America. Once a lady attains twelve years old, she's twelve years old if a man or a boy has sexual intercourse with her there is no problem as long as she has she willingly accept that that is age of consent but if she's raped then that's another case but if not that's age of consent so these are people who do not have any regard for anything there a woman may decide that okay i'm no longer you know uh, marrying you I want to marry another person. A woman may have a boyfriend, may have a girlfriend. A woman in, in matrimonial may decide that she wants to do that. She has freedom. She has freedom to do that. So when this culture came to our land, we believe that the one who does not partake in courtship is not civilized. But the question is, our fathers, our mothers, they were married. Did they go through courtship? The answer is no. Now we deceive ourselves when we say, How will we know the character of one another? The blunt truth is that if you do courtship for 20 years, you cannot know the character of one another. You know. For instance, if a lady does not, you know, uh, dress properly, when she knows that she's going to meet the boyfriend, she tries to adjust. Likewise, the brother or the boy. If he knows that the lady or the sister is not coming, she will be watched. She will not give any regard to that. But once, once he knows that the sister is coming, he also tries to adjust. Have you known your, the character of one another? You are deceiving one another. You have not known anything. You are deceiving one another. It is when both of you now eventually, when you get married, that you now see the character. If the husband is dirty before, you see the dirtiness manifest in him. If the sister is dirty before, she will display everything. All these thing that she's been doing all while, all along, she's doing it in order to attract the brother. All the brother has been doing before, maybe before you ask, uh, I want to buy this, sort of giving you hundred naira he will give you five hundred naira say this brother is caring is caring but when both of you are married if you ask him hundred naira <laughs> even if he gives you twenty naira thank Allah the next thing is ah did I give you some money yesterday what do you mean I don't have money then you now be thinking that ah so this man and that has been the case So you cannot know the character of one another. If you want to know the character of one another, Islam has taught us the way out. That is, those who know that guy in that community, ask, what can you say about this person? They will tell, they will give you the details about him. Oh, that guy is a dirty man, is this, is that. Is... They will give you the details because he relates with these people in the usual way. But you, he relates with you in a deceptive manner. So they will give you the details. Ah, that, that, tongue, it's, a, uh, it's a humanizer. It goes out with many women. Eh? So you won't say that ah, I want to get married to, to him also. Ah, what do you know about that sister? Ah, that sister, she's a public uh, prostitute. She's this. No, they will give the brother details about ah, that sister. She's decent. She's this. Is that? You'll be happy. Yes. This how they will do investigation concerning the person that you want to to marry to the extent of going to know about the family who are they how are they but today we borrow from the culture of the, the west we say i want to do introduction hmm? the family also borrow from the culture of the west instead of the family going out to get information about the brother in question, they will sit in the houses. They will say, Bring your family, brother. Bring your family. Want to know your family. And the brother will just go around. He will look at one rich man in their community. ẹjọ mi fẹ́ lọ ṣe introduction sùmọ́ afẹ́kẹ́ tẹ̀lé mi lọ́kọ́ imú dẹ́fẹ́ ká lò. So we look for everybody, every responsible person in their society and we go. And then No, baby, they say, This is my father, this is my. Even if the person is not his father, they will present and he'll be happy. Ah, the brother, the family came with a very flashy car. And he has deceived you. Go out if truly you want to know the person you want to marry. Ask concerning him. Try to get information concerning him. This is the adab of Al Islam. But for you to say that, eh, how will you know each other? You can't know each other until both of you are in the bed. that is both of you are married, then everybody will now display their own character in the true sense. So don't let us deceive ourselves. Don't let don't say because a brother is giving you 500 naira, if you ask 200 naira, he gives you 500 naira. That is going to be caring. Wallahi, that is deception. It is a deception. Don't be fooled into that. Once you come in, you are going to suffer other thing that you have enjoyed. If care is not taken, you will be the one to be responsible for your children. There are a lot of fathers like that. That once, you know, they get the woman into their house, that's the end of it. Kò sọ́bẹ̀ The woman will not be one, the one working tirelessly to get money to send the, the, the children to schools and things like that. So don't be deceived into courtship. A man that is giving you something just trying to to get you. Huh? It's just trying to get you. It's not that that is how it is. That, that's how it is. It's not like that. He's deceiving you. Just as you yourself, you know that you are deceiving the man. That is not how you are. Eh? On the day of uh, Eid, for instance, now, You know, most of these ladies that uh, maybe the load carriers, they will dress, they will apply some uh, cosmetics. Maybe they go to National Theatre, National Arts Theatre, and the likes. So anybody who see them will be interested in them. But after the eighth day, hey, eh, they go back to their usual way of uh, life. So a Muslim is not somebody who is poached. The Prophet ﷺ said, لا يلدغ المؤمن في جر واحد مرتين. A Muslim is not beaten from, a, from the same hole twice. That is, if you should learn your lesson. Wallahu alam. There is this question that relates to courtship. Um, the Prophet said, I think it is not specified in the Quran or and Hadith the duration of courtship could you please tell us for how many months or years should the duration of courtship be? Now, what do you mean by courtship? If what you mean by courtship is a woman or a lady and a boy or a brother going out without seeking the hand of the lady in marriage, if that is what you mean by courtship, then Islam is totally against that. If what you mean is that a lady, a brother, both of them going out without seeking the hand of that lady in marriage from the wali, from the guardian of that lady, then that is against Islam. It's against Islam. And this is what Allah says, "Wala متقذات مُتَّقِذَاتِ أَخْدَانَ Don't take, go into secret, whatever. But if you know that you want to do that, maybe you cannot control yourself as a man, you cannot control yourself as a lady, why not take that person to your father, take that person to your parents? That is the person I want to get married to. And let him seek your hand in marriage. Let them sanction it that we have given you out in marriage to this person. Then if this is completed, they give permission that, okay, we are giving you this person in marriage. Then, even if you have not moved to the house of that man, if that is what you mean by courtship, there is no harm in that. If you have taken the person to your and you have done what is known as akdu, the father has approved it. The, the brother comes to your house, he seeks your hand in marriage, your father approves it. I'm not talking about brother coming to sister's house and I say, I want him a million one. I'm not talking about that. What ti mọ̀ mí lé wọn kọ́. Has he sought your aunt in marriage? Has he approached your father? Oh father, I want to marry your daughter. And they do the necessary things. Not necessary it must be, it must be you know, elaborate. elaborate. If that is taken care of, then there is no problem. Nobody is saying you are too young to get married. Nobody is saying that. The fact that somebody is in school doesn't mean he or she cannot get married. But why not do it in Islamic way instead of doing corner corner? So if that you are referring to that corner corner, that is haram in Islam. That is haram in Islam. Now if you have now the, the brother has gone to your, your parents and maybe they give him they say okay wait next year this type of courtship is allowed. But, but, both of you must not be meeting. Both the brother and the sister must not be meeting. Phone calls, no. what the father has taught him is that wait, wait. He should wait. So when that time comes, then he comes back again. But uh, how are you? brother, no. I would like us to meet. Oh, why? Why do you want to meet with her? For what reason? Is she your wife? But look, let me tell you, you don't understand this thing. For instance, now, you know, nobody, your father has not given you out in marriage, have you? But you as a sister, if you see that same brother, you see him with another sister, what do you do? during that period you see that same brother with another sister what will you do eh you react as if that sister wants to take your husband see you say your husband <laughs> you say your husband the person that your father has not allowed you your father has not given you out to him Oh, but look at the way you are reacting likewise the same brother If he sees you with another man going, he becomes angry as if somebody has smashed his wife. Which wife? So that is the fitna in courtship. Somebody that nobody has allowed you to marry him or marry her, you are vexed. And that case in, in, in Islam, even if I do khitbah to a sister that I would like to marry you, I talk to, to her and she says, she accepts, for instance, as long as I've not been able to go to the parents eh, to finalize things and did not do the akdu, she's not my wife, and she has the right to also consider another person. The fact that in Islam, the fact that somebody proposes to a sister does not mean that sister has become his wife. The fact that a brother proposes to you does not mean that brother cannot leave you and propose to another person. Until the akdu is done, then you are his wife. And he is also your husband. But if the akdu has not been done, any of you can change your mind. Any of you can change your mind that I'm no longer interested. But provided we go away from all these things. Not that you call, go to the room of a brother, you sit, talk, talk, talk. You'll be looking at you like this. You'll be looking, you'll be looking at her. Both of you will be enjoying, you know, enjoying yourself. This is not Islamic at all. It goes against the rules of Allah subhanahu wa ta'ala. And let us respect Allah. He's the one that created us is the one that has the right to make laws guiding us. Why are we, you know, disrespecting Allah subhanahu wa ta'ala? What He asks us to get away from, we are fully involved in it. What, where is the respect? May Allah give us. I would like to explain that both can either change their mind on what grounds. Can it just be, okay, I've taken this brother or I've taken this sister, and so I just, I'm not going on what ground can one changes his or her mind? On what ground? Now, uh, change your change your mind that I'm talking about is that there's difference between khitba and akdu in Islam. Khitba is just for you to propose to a sister, and a sister maybe she accepts. That is khitba. In Islam, it is not binding on him or her to continue that. It is not binding. And if the sister says, I'm no longer interested, provided all those conditions are met, to, they are not meeting one another, they are not calling on food. Maybe the sister just saying, I'm no longer interested. We, in our culture here, we consider that to be disappointment, Abby, or betrayal. Eh? But Islam, his plan that is not what? A betrayer. It's not a disappointment. Because this is something that has to that, that is going to affect our life. So let us decide. And that's why the Prophet said that if any one of you proposes to a sister, فَلْيَنْظُرْ إِلَيْهَا he should look at her. Where? After he has made the proposal, then he should, he should go and think about it can I still marry this lady? Because ordinarily it is not allowed for somebody to be looking at the face of a sister, looking at, except if you want to do khutbah, If you want to marry her, you want to do khutbah, then you can look. Islam gives you the permission to look. You can look at her. Then when you do the khutbah, you can still look at her whether you should continue the process or not. But brother and sister sitting together, chatting, looking at the face of no, no, no except for necessity like maybe lecture. And that's one the scholars are of the opinion that there should be a barricade, there should be a screen. So, wallahu alam. Are you saying that trouser is not allowed? and the issue of perfume. Is a Muslim sister allowed to spray perfume when going out? Then the, this there's another question that relates to it. Now, if one's if one's wife refuses to stop the use of perfume after warning her, can one divorce her on this ground? Now, putting on trousers for men is allowed, provided the trousers. Let me land now. <laughs> Provided the trousers fulfill the Islamic conditions. It's not tight like most of the jeans are brothers. And when I say brothers, I'm referring to men generally. They put on. That will be skin tight. No. The trousers must be free. So this is allowed for men. And they put on shirts or whatever on it is allowed. But for women, trousers may be allowed if the gown that they are putting on, you know, gets to the to their feet. Then that trousers would just be to cover themselves the more. For instance, now a sister whose gown gets to the end of the feet. Maybe if Allah subhanahu says that maybe she just slips up, for instance, now, and she falls. If she puts on trouser, that trouser will protect her what? Her nudity, her aura. But if she doesn't put on trouser, part of her aura or nakedness might be seen. So it may be okay, even recommended that women put on trousers provided their gown is going to get to the end of the feet. Not the way a lot of people would dress, that the gown, maybe you get to the, the thighs, then they will support with trousers. That is the way the men dress. So, the Prophet ﷺ caused the women who behave like women. Likewise, the men who behave like uh, women, the women who behave like men, the men who behave like uh, women. So if a woman puts on a gown that is maybe to the thighs, to the uh, uh, maybe to the to the shins, this is not enough. The gown must get to the end of the the feet and it must uh, it must be spacious or it must be free not skin tight Allah Alam Somebody please I think we have to be coordinated there had been room to give uh, uh, numbers and the likes and you write your questions if we take this uh, there wouldn't be any coordination and so many persons can just decide that I want to add, I want to add. Please. Can you write it? Please write it. Now. Madam, uh, concerning uh, women wearing perfume, going out, this is not allowed in Islam. The Prophet ﷺ said that any woman that apply perfumes and go out so that people can feel the odor of the perfume for Yazania. She's a Zania. She's a fornicator. So it's not allowed. She can put on perfume, perfumes or wear perfumes in her house. But when she's going out, she'll have to take care of herself. Allahu Alam. They can divorce the wife after having warned her on the use of perfume and she refused? Yes, one can. There is this question To what extent can one disobey one's parents in a matter relating to marriage, especially if they refuse one getting married to a particular tribe or because of the financial status of the brother? Perhaps the brother is not rich. Well, if that is the case, if the parents are not, uh, the parents are refusing the marriage from that person because of his uh, wealth or because of his uh, tribe, that of the tribe is out of it. That of the wealth may be considered somehow because somebody who comes from a wealthy home whose parents are rich and the sister says she wants to get married to a poor man, and the father insists that no, that may be correct. Because if the sister gets to the house of that man, and the man can no longer take care of her needs, what she has been enjoying in the father's house, there is likely to be problem. So this is better considered. So a woman should think about that before taking the courage that I want to marry that person. So if, for instance, the the the, the father insists in that case, then it is better the sister try to look for somebody who is uh, well-to-do to some extent. But based on tribes, this, uh, tribal differences, this is not allowed in Islam. This is not allowed in Islam. So the sister can look for a way out. Maybe by going to somebody who is who can also be a wali of her, maybe the uncle, the paternal uncle, or the grandfather to take care of that. And if there is nobody, she can go to the Sharia court on that. So, Wallahu A'lam. Hmm? Uh, there are Sharia courts. Even if you go to the north, you should look for a mahram to take her to the Sharia court in the north. Now, what if a sister says she's not in interested in a relationship, but the brother continues to persuade her? Is this allowed in Islam? It's not allowed. It's not allowed. If she says she says uh, she's not interested, it is better one leave her. Ah, though some sisters, if they be interested, if they want to just play some games so that the brother continue to. So it is better if you are not interested, be straightforward. Say I'm not interested, or let me think about it for some time. Then after some time, let the brother know that I've concluded that I'm not interested. Not that you will be interested and you'll be playing some games, because a lot of brothers have been made, made to uh, uh, understand that if a sister is saying me an interest, what it means is that what she's interested. So brothers are made to understand that sh they should continue pressing. And in Islam, you don't have to go this length. If a sister says she's not interested, let the sister be uh, be factual. Wallahu I think there are so much questions on the issue of marriage. And this, Salaam alaikum. Anyway. And this tells something that we, it seems we need much to discuss on this topic. So inshallah, we get something done on it. The question is, what can one do if in a situa- one is in a situation whereby One wishes to get married, and the parents are against it due to their educational background and status in the society. Perhaps they consider it a taboo. Mom, I want to get married. while she is still in school? So, overall, in the BSc or MSc, go to get married. Uh, the sister should try to convince them. Maybe she should also approach people who can convince them in doing that. She should try to explain to them that the fact that somebody uh, is not married while is in school does not mean that she is not committing fornication. And that is true. There are a lot of sisters, when I say sisters, I am not referring to hijab sisters only. I am saying, talking about women generally. That some of them are 28, 29, 30, and they are not yet married. How is it possible for somebody of that age? Eh? not to have sexual intercourse with a man at all and she's 28 so some of them would have aborted maybe five ten times before they finish their study so you try to explain to your parents that do you want me to go this way why not let me do this way so that i will not fall in the wrath of allah do you prefer I work in this way. Because some parents, they are so much interested in Western education. Even if their daughter, I know of a father whose daughter is about 30 years old. The lady read law, and the father is still insisting, no, you have to do this, you have to do this. And the funny thing is that the father got married to the mother, while the mother was not maybe more than 22. So if at that time, maybe 30, 32 years back, if you marry to a woman at the age of 22 or so, when there was no promiscuity in the society like this, when people would dress in a good way, then what do you say concerning this time in which Alik uh, will you move a meter except that you see women who are provocatively, provocatively dressed. So people are in need of nikah more than they are in need of a nikah death. I mean early marriage. Because what people see in the society, what the males see in the society is much. What the females see in the society is much. So you try to present things like this to them perhaps they will have a, they will support you and let them to, let them realize that the fact that I'm getting married before finishing my study does not mean that I will not be serious. So you explain things to them like that. So perhaps they reason with you. Wallahu alam. Um, if a sister is in a practical class of let's say six hours between 11 a.m. and 5 p.m. and she is not allowed to leave the practical class, although that should not be any excuse anyway. But when she got back to the room, she noticed she's off Salah. What happens to her Salah? What can what does she do about Azura and Asr? If that particular class is something that occurs often and often, that is not allowed. If it occurs once in a while, so maybe it only leads to the combination of Zur and Asri, this may be accepted in some cases, not in all time. So that lady, if she sees that, now she doesn't know if she was off Salat before the time of Zur or she was off Salat after this time of Zur has uh, gone out. In that case, in order to go out of this uh, controversy, what should happen is that she pay, pay back Salah to Zuhr. As for the Asri, if the sun has not set, eh, she doesn't have to pay back the Asri. But for the Zuhr, in order to go out of uh, this controversy, she should pay back the Zuhr. For the Asri, if the sun has not set, she doesn't have to pay back. But if by the time she got home, the sun has, uh, has already set, then she will be back Asr when she's uh, pure as well. Allah Allah. If a Muslim lady is in courtship, what should she do? She should pull out. Eh? No, wallahi, that is the reality. You know, we've read a lot of verses in the Quran. Islam does not support that. Don't disrespect Allah subhanahu wa ta'ala because you want to satisfy yourself. Allah subhanahu wa ta'ala may take you away any moment. Or who knows when he or she is going to die? Do you know? Have you signed any agreement with Allah subhanahu wa ta'ala that I must clock 60, 70, 80? You don't know when you are going to be taken away from this earth. So why disrespecting Allah subhanahu wa ta'ala? Why being what Allah subhanahu wa ta'ala asks you not to do? So once you are in courtship, drop it, go away from it, pull out from it. Don't be deceived by what the brothers give you. They are just doing this in order to get complete hold of you. When they get complete hold of you, they now show you their true color then you know that the courtship that you've been involved in is not a bliss. Rather, it is punishment. So he is talking materially. But when you are talking spiritually, Allah subhanahu wa ta'ala frowns at that. So pull out, tell the brother that this is against the laws of Allah subhanahu wa ta'ala. I'm no more interested in it. Then, if you know that maybe your, your, your, your, your body is in need of marriage. You are in need of a man. Follow the next, uh, the, the, the correct channel. And that is, tell the brother, if he is a serious person, a Muslim, a serious Muslim, invite him to your house, meet my father, tell him what you want to do. And you know, conclude everything. But you are afraid to bring this borrow to your, your father. And you are disrespecting Allah subhanahu wa ta'ala. This is wrong. It should be avoided. May Allah save us. Can we use Allah Nabi to toro? Now I'm using Allah Nabi to toro is bid'ah. Is what? bid'ah. Why is it bid'ah? It's an act of worship. Did Abu Bakr, Umar, Usman, Ali, did they use Allah Nabi to Toro? No. Abu Bakr never did something of such. Umar never did something of such. So you doing this type of ibadah now is bid'ah. Is bid'ah is not in line with the deen of Islam. In fact, <clears throat> it is stealing. It is what? Stealing. When you ask Allah subhanahu wa ta'ala, Allah wala nabi, fún mi What are you saying? You are saying that Allah should take from what the Prophet sallallahu alaihi wasallam asked with him, sorry, asked with him, and what give it to you. Can I go to a bank now? And I say, I said to the, maybe to the cashier, ẹ wọlá àkáǹtì ẹni yẹn fún mi ní <laughs> fún mi two hundred thousand bẹ́ẹ̀ can I say that and that person na say okay and yẹn ló kú ọlọ́dọ̀ wa he na take two hundred thousand from his account and give me why are you saying wọlá anabi it's like you are stealing then you go to anabi and say oh anabi pray for me anabi pray for you can give you from what he owns just like ọlọ́run wọlá ṣéwù lágbájá wọlá ṣéwù tàmọ̀dù wọlá why are you stealing if you know that person is a pious person in the sight of Allah if you think so you go to him so and so she pray for me willingly he may pray for you but not that you withdrawing from his account without his knowledge ọlọ́run wọlá ṣéwù lágbájá saying that Allah should take from what so it is bid'ah to do such. The companions of the apostles were not used to things like that. There are <clears throat> there are so many questions here that can be best uh, treated when we get to sister circle, inshallah. So if some of your questions you you can understand the nature of such questions. If some of the questions are not answered, please, not that you are not honored or you are disregarded, please. It is for the sensitivity of such uh, questions. Now, there is this question where is, what is the evidence that a woman used black? I mean, to wear black clothes and black hijab and the like. Is the evidence for this? Yes, women during the time of the Prophet ﷺ would put on black. In fact, when the verse of hijab was revealed, a lot of them were making use of black. However, that doesn't mean that black is the only color. There are evidences that the companions, the female companions who put on green, who put on yellow, who put on black, who put on red. There are evidences. So you can put on any of these. What is important, sisters, what is important is for you to cover your body completely and let your garment be free. That is what is important. Don't let your clothes be transparent. Hmm? This is what is important. Cover every part of your body is what is important. But black, red, white, yellow, put on anyone you like as long as these conditions are huge. Wallahu If someone has done bid'ah and the person has repented, is the person free from Allah's punishment? Then please take this alongside. Some people regard as salatu as bid'ah while Some insist that it is an act of worship. Can you please clarify? So we can read that. Now, uh, the one who is doing bidah and repents from it, Allah accepts his uh, repentance. There is no doubt. Just like the one who is doing shirk before kufru, if he repents, Allah accepts his repentance or our repentance. So that is clear. Now, asalatu. What do you mean by asalatu? Huh? sunday sunday asalatu thursday thursday asalatu which one eh everyday asalatu if what you are referring to is meeting in congregation chanting doing days, dancing and the like that people do that is bid'ah Why the asalatu that you mean is saying Allahumma salli ala Muhammadin wa ala al Muhammadin kama salli ala Ibrahim at any time individuals feel like doing it, that is a righteous deed. But for people to gather, Allah, Umar, oh Sali, Sali Allah, this is what is bid'ah. Or the way the Nasfat, the Qarib, the Nadwat, the Kamlat, and all this, the way they do it, this is bid'ah. Now, if they insist that it is ibadah, that is what you are talking about. Somebody is doing bid'ah, seldom leave it he will continue to argue that this thing is. But the simple question is that is this how Prophet Sallallahu or Aisha, Fatima, Umm Salama, Zainab, is that is this how they will gather? And then they will be chanting, bring the text. If you can supply us with the text, then it is sunnah. If you cannot supply us with the text, then it is bid'ah because it's an act of ibadah. So just know that anything of ibadah that you cannot supply us with evidence from, it is bid'ah. So this asalatu, don't be deceived. Uh, we are using it to bring uh, the Muslim uh, youth that have been, uh, you know, taken into Christianity. Uh-huh. It's not necessary that you introduce that. There are many other things that you can do in order to bring them back. not now behaving the way these people will behave. Wallahu alam. Someone asked that how can someone manage uh, body odor without using deodorant, perfume, and body spray? A sister? Yeah, a sister. Where she can, uh, without using perfume, that depends on, uh, she should consult the cosmeticians. Uh-huh so they will tell her what to do. But she should not apply things that will be, you know, sent in when she's going out. But when she consults the cosmeticians, they will be able to tell her what to do. Allahu Alam. Please, after applying perfume by a sister, and she intends leaving uh, her, home, what does she do? She removes the perfume. Huh? she remove it? She can take a bath, make use of uh, soap and uh, sponge to remove the, the perfume. Is the bath ordinary bath or ghusl? No, not necessarily ghusl, but just to remove, to take away the odor of that uh, perfume. Now, you talk about things that we do and do not attract reward, but but they don't. So I think, inshallah, we pause here. No, we have even expanded be, be, beyond the time. I saw those uh, questions, but deliberately I did not want to So inshallah, we have expanded beyond the time scheduled. We are supposed to leave here by 7.30. Please, for Allah's sake, I did not allow someone to ask. And I said she should write it. And if you had done that, perhaps you would have been saved from all this. So I wouldn't like that I be seen. And the sister would say, okay, no, I just can't bury. Sister Lagbaja can you to bury. Please, for Allah's sake. I think this is a general rule. Yes, you can write it. no matter how long it is. You can write it no matter how long it is. So please, I want to be just to the latter, inshallah. Uh, we still have enough uh, programs where you can ask your questions, inshallah. Please, uh, we call it a day. Uh, we pray that Allah subhanahu wa ta'ala grant us better understanding of what has been discussed. Please, we are Am I guessing or is it real that we are Muslim sisters? It is real. Then we have to be coordinated. We have to be organized. Please. The program is not ended. So we call on our uh, madam to give us uh, suspension to her before he leaves for the, his next uh, destination. Alhamdulillah, salatu wassalamu ala rasulillah wa we thank Allah subhanahu wa ta'ala for making this uh, program a reality and we ask him to benefit us with what we have uh, had and may he make it easy for us to also digest and implement because the beauty in listening to lectures is one to implement whatever one hears. So we pray that Allah subhanahu wa ta'ala make it easy for us to implement. We pray that Allah subhanahu wa ta'ala make our iman grow. We pray that Allah subhanahu wa ta'ala save us from the evil deeds of shaitan.